ló discover náà sọ́ọ̀dì àárọ̀bù ah, màrùfẹ́ ni àti sọ́ọ̀dì ankarun munkarin and any problem you have eh? then that is the road to live in and when young man when it's masoli on the mafasi dana in order here na bani and in usul fiqh dir al mafasi eh, eh awla من جلب المصالح ah why is that anya nkata ọ nọ take program overhaul kana kwa ila ben mm hatan usul fikhu man da ka kenan insha Allah na rai ba ji da usul fikhu yawa awon ma yin ma yin te te ya mujtahid ibn al muhaddis da muhaddis ak muhaddis ẹ̀wọ̀n náà kò múlì ó sí ọ̀nyí ọ̀yẹ́ ìsẹ́nàhí ilmù àhùwádìí rìjálì tàbí ẹ̀rù rìjálì kẹ́nà ẹ̀ ọ̀nyí ọ̀yẹ́ sẹ́bí kọndíṣọ̀nà bí rìjálì ní mí ìdíjọ ya an abi house umar ọ̀sán hadith ahan e kó ẹ̀wọ̀n hadith náà ká tó àwọ̀ tó pàzákà ọ̀sán ọ̀dọ́wẹ́ hùn ọ̀sán ọ̀gákan ọ̀dọ́wẹ́ hùn ọ̀sán ọ̀gákan ọ̀dọ́wẹ́ hùn ọ̀sán lọ́ọ̀nyẹ́ ń ká ẹ̀rí pàpà lọ́dọ̀ hùn wọn náà wọn sáàkà ẹni rẹ̀ bú ìsì ọ̀mì àtàbẹ́ ní ìjì ìnànà dákọ̀lọ́ muhadi lẹ́nọ́wì alhafiz hafiz ákì alhafiz ẹwọ̀ náà kọ̀rọ̀ ní ìtẹ́jọ́ àkà kọ̀rọ̀ náà yẹn ní ẹ̀zà tí ní hafiz kọ̀rọ̀ náà ní ẹ̀zà àkà mébìí ẹ̀sán náà kọ̀ lọ ìmọ̀ ẹ̀mùdú rẹ̀ kí dẹ́nà kò tẹ́ ní lẹ́wù yẹ̀ lẹ́ṣọ́ áàkì ìṣẹ́ làwọ́rẹ́ ìbá wọn ní ìṣáì happy mi ní dùn ní kẹ́ni àrùkọ́ ìyìn kí ọ̀nà náà kí ní ẹ̀sán náà hìn one hundred thousand 100,000 tí ní ẹ̀sọ́ and ọ̀nà ní ìsinádà 100,000. hundred thousand àmọ́ anájì ìwọ̀ ọ̀ká ọ̀rọ̀ náà kí sọ́ọ̀rì hadith ọ̀nà ha ọ̀nà òru ọ̀nà ọ̀hàn àgbẹ̀ hadith ní ilé hàn náà ọ̀nà ọnụ ọ̀nà rúrúsọ́ì muhaddis dọ́wì alhafiz almufassir dọ́wà náà tafsir quran ebe yẹrọ ọ̀dà ebe ní ṣe ọ̀dà títí dáàtì bí i bọ́nà àyàtò dáàtì tafsir rahimahullah alhusuli dọ́wà náà ka arhu usulu góorọ́bì ana kawai wasan usulu na kawai da wata ce azahid lóò nílò yẹn fẹ̀rẹ̀ kiri ọyọ mùsùlùmá kankan ẹ wọ̀ náà kó gbogbo ọrọ̀ sakiyu din láàrin ọkọ̀ náà sakiyu din ọ̀nà ìka ọ̀nyẹ́ wọn yóò múri ẹ bá fẹ́ máa rí jẹ́ dàkọ́ ahẹ́kẹ́ ahịa náà kẹ́ ẹ̀yìn n'aka dà kẹ́ abul abbas abul abbas شيخ الإسلام ده شيخ الإسلام وعلم الأعلام وعلم الأعلام النبي أعلام ونبي علما النبي من إمام الذهبي النبي من ابن القيم الجوزية النبي يمرمي النبي ابن رجب ابن رجب الحنبلي النبي من ابن قدامة المقدسي abin wuri ɗan nan ne alam don ne alamul alam bi mana shai ushiyo abin den abin na mani ka no mani ka ono wujo son mani ma mulan nan do ka zo no shoren gwina na mi akunzo azailu ala tabaqat hanabila onu jani ko na ngatel ibn rajab al hanbali do ka ku jani ate eh wulu na مولده وإما نما وكولد ابن تيمية بحران يقولنا حران عمان يوم الاثنين يكون يموندك هنا أبدا هياك يا ما تعاصب ذيك يا ماما أذان دا ذيك من دارهم أنتم منهم كو أما من أنتم من دنا من أنتم من من دنا من body ولا من أنتم من أما من دي العاشر من ربيع الأول كينا أبدا ini ụrọ bi ụlọ awa ene ka aka ama nebi ama nebi monde ama ene ka enu na ama enu wanye nye na abịa na enya na sọrọ ene years after hijra as a man and na 1431 years ago after hijira wa qaduma bihi waliduhu wa bi ihwa wa bi ihwatihi adani do shoben ate enyaran ila dimash witawi e kona dimash in 667 amoli 661 that shobi damascus 667 imana ọmọ ìbára ihe n'onye aṣọ travel ọ̀rọ̀ nàbẹ́ àbọ̀ muhajiri na min haron ni hijira hore tana around khawfan min jawri tatal agwen wani en ka ti wahala on ri zalun ihuna on en ka tani tatal ko ini ati haron so tatal inshallah taala azalim naika wahala ni on re nene re mu wahala na ina rawai wajibi awe ka imam shingijo ka ayi godo onyiwa ni ete mori ofi ona ustaza ni tarihi

wani ibnu kasiri àti ìwúbà fẹ́sàn ọkọ̀ wọ zail àti zail alàtàbàkọ́tù lánàbìlá akidatuhu sẹ́wákì ìdílé olùdámù tèmíà kọ́ọ̀lá al'imamu nu'man al'alóti imamu annu'man al'alóti ọka inúwẹ̀ náà yí jala ulẹ̀inẹ́ni ọka ilam iya nifaka anna akidata sheikh al-islam ibn taymiya al-muwafaqa lil kitab wa sunnah wa aqwalu salaf al-umma akida ni mi aki abisana iko jere sorry bisana je gugo mo ni sunna nabi ate abire aw na ka ebe don wato abe na wul mukum rahimahullah agwa do ka gbono nore sana sana'ul ulama alayhi okay nuka azna yarwa sai ga ne me shehu zai bun temiya walakad asna alaihi kasiru min al'aima kama yali aga kuma kuma rọrọrọ ẹra mọ ọga ma yọ ini imam ayi ni a na nkita na biya ba ya dọka abira na ba kan wiski oli oyi ni wani ala ibn taymiyya lil mar'i shahadatu zakiya wino rihani ashahadatu zakiya fi sana'il a'imma ala ibn taymiya wikene damen uh, ta uh, damen tore so bi aboy uh, am gami je wele mu taymiya oka kama yali ananki imewi libora nan qala al-hafiz ibn kathir kazi ibn kathir jan kono nyore oka ka fil bidaya wa nihaya ni wana al-bidaya wa ka ni wakana zakiya okisheukia maonaika zakiya evident job he was very intelligent كثير المحفوظ ona ikaw kusa hire sabar kyomi wasoro imaman fi tafsir do baro ko banyi damra ka in so ini tafsir qur'an imen wa ma yata'allaqu bihi atabisana ikaw concern ile qur'an wa imen tafsir al wa arifan bil fiqh do na ka oh yeah أبوي يسنن أمولي وسمعين رحمه الله وقال ابن رجب الحنبلي ابن رجب أوكي في ذيل على طبقات الهنابل أوكا ابن تيمية أمده الله بكثير الكتب وني أنا أنا ọkọ̀ omori yọ yọ kata ọ̀tùbányọ̀ omori yọ ṣó ẹbẹ̀tẹ̀ lẹ́lẹ̀ sọ́wẹ̀ kàdírù kútù ṣékù islam àìwúwẹ̀ ẹ̀yọ̀ nanyọ̀ inú ma ẹ̀yọ̀ nanyọ̀ ogun wani library n'oye nika wenu wee n'oye ya kò fito kópa ọ̀nyìn àbáwọ̀ ìka ọ̀dọ̀ masọ́mùrì wá ìwé ni wá ìwé wọ́n sọ́rọ̀ àtùlù hibs dọ́gbùnrin àmì ẹ̀wọ̀n ìwé nọ́kẹ́ náà yí sọ́rọ̀ àtùlù hibs ọ̀fẹ́ kó sáyé sí ní ìhà wọ́n kúwẹ̀tùl ìdírọ́k ìmáàna kúwẹ̀tùl báàm àl wọ́n fáhàm àtọ́ndọ̀sọ́nì náà ìka wọ̀bọ̀dí onisihan bàtí ìbìmáná ọ̀nyí dìlé ní kìtó ọ̀nyá kànyàdí sí òjá rẹ̀ rahimahullah وقال الحافظ الذهبي الحافظ الذهبي أنا مسير أعلام النبلاء يجنكي ونومن وكان آية في في الزكاة أوكا شيخ الإسلام آية الله أو يقول ini sawe asiyo mulion jua kare ini azuka oyeko ini intelligence wa sur'atul idrak dawo naika shehu islam non kana ra'atan ini bọ́kọ̀ bìdín ini sur'atul idrak wa mana kare kene dawo so yizo wa no diri yi bi mana kullama tajidu yasa kọ́lá máa tàjídù wùyá sọ ó láti dúró lé kò sí yá rẹ̀ bí màá rí fàtìlì kìí tábì wọ̀ tún ní ọ̀yẹ́ yíyọ ìwé kúrò náà mórí àti súnà níbi wọ́n ẹ̀kìtìlá àti àhánkátá nílá ìkàyí wíṣkò orílẹ̀ ẹ̀nà ọ̀kìnnákọ̀lá min mọ̀kọ́tìmá min hajj súnà ayúwẹ̀ náà wọ́tà mẹ́nà min hajj súnà tìǹbàwíyá àmàdá min mọ̀kọ́tì takdìm yọ́n tàkíkù ẹ̀yìn al àṣùbọ̀ráwì shuyuhu enebe eneba rohwan ala hijiya nikiwa na ya karen eneba rohwan wani shekul islam ibn taimiyya shuyuhun kasirun shekul islam ibn taimiyya ọnya oh, rohwana ike ruru ma ka ọ nidaka imamu zahabi ọka aruhu shekul islam ibn taimiyya ọnọ niye don ito pen ni di awa ya ẹwọ nọ niye nọ ni ito pa nọ nọ aruhaya anyi ebuto ame mika bụrụ ma itinye ọka mika ịsa ahụ ịta n'ibira hụrị wàá da ezihima lẹsẹ tó ilé àìrí ìrọ ló dá wá wọn anibira lẹsẹ tó orí ajá ìkúta ìtòbí lẹni ló dá wọn rí ọsọ bá wọn rí òdí ana akẹlọrìkì ajé ogun akọrin ògùdá ilẹ̀ ilẹ̀ ana wallahi ẹ̀zẹ́ ya rọ̀wá ìrìnà mara kàbí kì ṣe tẹ́lẹ̀ ọ̀nà àkàwọn náà wàrọ̀ àmàtà hẹ̀ náà ó yí ẹ̀rẹ̀ ní dẹ́ẹ̀mà sírí nì mẹ́rẹ́ ẹ̀yà rọ̀wá tẹ́lẹ̀ àpà dọ́gbọ́lẹ́kẹ̀ nà mí sùn náà dọ̀ka á adísọ́nù kìdọ̀ ìfọ́mìn adísọ́nù àìkẹyẹ àbúwẹ́ ẹ̀lọ́dọ́wẹ́ nípa èyí ti Aki ìgbàbú rẹ̀ rẹ̀ ìwúrọ̀ díẹ̀ ní ìsìn níjẹ́ ní kìdọ̀ ìwọ̀ rẹ̀. Wọ́n kò káyé kíkọ́ lọ sódà dé ìkàwò kìdọ̀ ìwọ̀ rẹ̀ àwọn. Ẹ lọ sódà rí akọ̀dọ̀ ìbí. Ẹnẹ́ hù ẹ̀dọ́d, the kọ́là. ka akene na wa fi anya na jeza ene dokene mara akodo ke standa ege dambidi wa bara useba hurawa ni hebu jadanyo na ka kore ka hogede ka kore ka hogede eh? ka kore ka ka anya nkusala na edita wa mka ẹ̀yìn alùsùn náà na akọ́sàlá ẹ̀zọ̀ ọ̀yọ̀ sí màkàkọ́ zemire yìí nwere na n'aka wọn anyị kwe n'aka akọ ọ̀rọ̀ ha n'oge kọmpi n'ọlọ ọsịcha ka ị wee na shedo awọ na rugu ma <laughs> wa ụkwụ adodo e, akida akida mana akida ni mutala jilija na mu ani ko ba ka anya kusa lele mdan bidia da ya fi shi islam ibn taimi ya ma e kawai ka kan yamsa da dambi ya shi islam kawai ni majin batawa sahi sai da bidiyo na bidiyo mu kafaro ai bidiyo gairu mu kafaro ẹni pọ̀dá náà dọ́ka sọ́lọ́sì bá bí ọ̀nà kúrò náà mọ̀fà káàkiri ọ̀rẹ́ àní ọ̀rọ̀ sọ́lá ilẹ̀ mọ̀ ṣe islam ibùn tèmi ọ̀hún bí alùsùlì lọ́yìn ká àgá kí má sọ́hàtì sọ́lá tó hù lè náà sí hí sọ́hàtì sọ́lá tó hù lè gẹ̀ẹ́rẹ́

kana zai zai da wani tusa lan ọnụ ono oh, osun wengo ani kala sa ha so walazi ya be ta bi ya sala na mali zira ama ya na hisi onon anya le nyana kai zira fati non ram he kenani ani podi ya hu zindiki zindiki teliko ihu ama na do akao da ka banuro da sa yura isala sala da so ma da

da oku shuru danu budo da su ka koto dunyi mu ka be mun da ka we hore faji ne suwan da ka ne be en ba ye kenen to eye kure anybody eye ko yola anybody ana adoti na bi akaidu tijania ka huri obi oni jawadi mani harna muni fada to madia achague nao da kama do do za agiu nao ke anyankusa laizo mana bedua ka enakusa laizo so that ọ̀nà mú di ọ̀nà mú di omi kì í tú lẹ́sẹ̀ bẹ́ẹ̀ omi tú nǹkan àkè tú ọ̀ ẹ̀yìn bá yà á kàkà ìkùtù ọ̀dà àbúrò mi kẹ́ ẹ̀kùn yàrá iná sọ̀rọ̀ ayé yẹ́n mọ̀ sọ̀rọ̀ ayé dáńdé yìí kan ọ̀nà ní màrẹ́ sọ̀rọ̀ ayé dáńdé inú ìdí أتي الزيد أنا يقول الزيد على طبقات الهنابلة وأشهرهم أنا هو يدوي بلكي إن روان ونفع فنوي ابن عبد ابن عبد الدائم دارني ابن أبي اليسر دارني قوتان شيخ شمس الدين الحنبلي وأروان نقول دانيا سناي شيخ جمال الدين ابن صرفي دانيا مجد الدين ابن أساكر ابن أساكر تنكتي تعرف تعرف دمشق ما هو أو تعرف بغداد هون ابن ابن أساكر من هنا طب إن شاء الله تعالى هو ابن أساكر تلاميذه أوكي إيجان كيوان أوكي وأخذ كثير من الناس عنه العلم ọ̀zọ́rọ̀ wọ́rẹ́ àbírọ̀yẹ̀ hùn wọn wọ́mín àṣàrìhìm iná náìka ẹ̀sìkí hùn wọn ẹ̀kọ́ ìkọ́sọ̀ ìhùn wọn anáìka àṣàrìhìm ẹ̀ nwọ́rẹ́ ihun ìtú ẹ̀ àjúbà bẹ́ẹ̀ náà al'imam ibn al-qayyim al-jawziyya shamsuddin rahimahullah ọgọ́wọ́ náà alhafiz muhammad ibn abdulhadi ọgọ́tàn alhafiz abu abdullah al-zahabi wẹ́rẹ̀ imam anab zahabi àná wee ya etere ka ame gwara ọrụ ọdị tadribu rawi tadribu sunan ya na mene ya imamu zahab alfawun na ka akara ire ilmu hadith ba ya etere wani ni wuli su ana nkọ nyake na atire imamu zahab siyar islam in 52 tó jẹ́ nǹkan ẹ̀rọ náà àti walhafiz abul fida ibn kathir anami tafsir nua yìí náà walhafiz alqasim ibn muhammad albarzali kuma most of our bijan kiwana nan and never them must be kiwn again ni bijan kiwana na hi ibn qayyim al-jawzi agun kono tuwadi kiwu abeni rahimakumullah jami'an amen musannifatihi gwono chere وله مصنفات كثيرة أوكا أو ني غورو نايكو في فنون مختلفة إني يعني، uh, آه، different aspects different and different type of uh, branch of Islam إن رأي كيدا إن رأي توحيد إن رأي فقه إن رأي حديث إن رأي تاريخ ومن أشارها أما نقول يتوهي نون كنا بهي منهاج السنة النبوية الجواب الصحيح لمن بدل دين المسيح أنا مناطق comparative religion أنا مناطق أقوطاً اقتداء صراط المستقيم مخالفة أصحاب الجحيم أقوطاً الصارم المسلول على شاتم الرسول أقوه درء تعارض العقل والنقل أنا ما كاتون وكذا مجموع بتاوى إذن أنا وهكذا يوكاي وزي دارس هي مجموع بتاوى هذا أقوى حاني ذلك ẹlẹ́ẹ̀bàtàwákẹ́ náà kọ eré wé rí ìtìtọ́ ìsọ́nà ti jọ láwọ́ ẹ̀bọ̀ta ọ̀nà dẹ̀wọ̀rẹ́ ara mi ẹ̀sọ́kọ́ ìbàtà kẹfẹ́ kọ́sì ìdá rẹ̀ bàtà ọ̀nà ìdá tó ọ̀húrẹ́ ẹ̀nà yẹ sáà wà fà tuhu ọmọṣẹ́ tẹ́tẹ́ wọ́tú wọ́n fi ẹ̀ ṣéhùl islam ibùn tèmíyà fi ṣèjì ibùn tèmíyà ṣéhùl islam ọkùnrin wọn yà sí rahmanulah fi dimash iná ti damascus yọmọlùsẹ́yìn ẹkú ìmọ̀ndọ̀rẹ́ ìṣù wọ́n understand wọ́n mú ìmọ̀ akọ́ jẹ́rẹ̀ yọ àmì yẹ́ kàkà yín special regard náà ìnáà wọ́n tún mú ìyọ̀nà máa mọ́ ní lọ́sẹ̀ ẹ̀rẹ́tẹ̀ mọ́ndì ṣé náà bí tẹ̀yìn ọ̀nà máa mọ́ ní lọ́sẹ̀ ẹ̀rẹ́tẹ̀ mọ́ndì ọmọ ètò yọ wàká na ọmọrùhù samani wọ 16 68 years 68 ìrà ẹ̀bẹ̀ tọ́tún kìhín tọ́wì sánà rahimahullahu ta'ala ọmọ ìnáwó mayamba yọ rahmatan wasila ayan bana ika a ah, bambama ah, na magana o oh, yuna to abreno zete ini yesu oka lete ke zaidu ala tabaqatul hanabi volume 2 page 234 so abosan ni yana mi hore na banu so introduction so ba da wani lamiya ini lamia an ana bana chere na mana kwa bana ko wani ya una nani andimi sima kaun ni ka step 1 nano kitoi oh no han agwa wele eba keno cheran ya sa ili an mazhabi wa aqidati ruzqul huda man li hidayati yasalu isma kalama muhaqqiqin bi qawlihi la yansani anhu wa la yatabaddalu ẹ̀wọ́n eh, náà dáre túmọ̀ ní ìdòrí dá dáre wọ́n kápẹ́ òbí ọkà mazhabu ẹ̀wọ́n náà ẹ̀rí pàpọ̀ náà wẹ́kọ̀ wọ́kọ̀ ọkà anáwọ́ntú onu anawina ko onu wano nyai mazhabu wa aqidatu ahli sunna so chapter na talk about seven mazhab hai mazhab malikiwa na shafi'i ya hanafi on sabakida هذا نوع أهل السنة والجماعة أوكي قال الناظم الناظم معنى صاحب المنظومة أنا شاري منظومة أنا مساي الناظم أو يقول يوا رحمه الله مولي ما ينبعي تو أبونا هكا يا سائلي يا سائلي عن مذهبي عن مذهبي وعقيدتي وعقيدتي يا سائلي عن مذهبي وعقيدتي يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل رزق الهدى من من للهداية للهداية يسأل يسأل رزق الهدى من للهداية يسأل رزق الهدى من للهداية يسأل اسمع اسمع كلام محقق كلام محقق في قوله في قوله اسمع كلام محقق في قوله اسمع كلام محقق في قوله لا ينثني عنه لا ينثني عنه ولا يتبدل ولا يتبدل طب لما كان ده يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل اسمع كلام محقق في قوله لا ينثني عنه ولا يتبدل

òjòjò òjè wà kọ́nyọ̀nyàn ẹ̀rẹ́ ó lẹ́rùn náà yà sá ilé àmàzàbí tóìní yà sá ilé àmàzàbí wà ákìdàtì wà ilé مذهبي وعقيدتي يا باعثي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل رزق الهدى من للهداية يسأل Thank you. عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل

asamnon oka al mufrodat sẹ́mi mufrodat kálíbì kòyìnkòyìnkòyìn anáìka ehiden anáìkẹ́ ara ọ̀pọ̀jù anáì vocabulary ọ̀nà nìta keywords anáìka ayẹ ọkà muhakkik ọ̀nà muhakkikun anáìdẹ́ nàwọ̀ bimana musabbitun ala asli minan kitab الى هناك ك متثبت بارك الله فيك الى هناك يجي إيه بتاتا ويجي إيه بتاتا اقول لا اله الا الله اصلها ثابت وبارها بثمان على اصلي <clears throat> شوف هي تزاوي من الكتاب والسنه ينثني بمعنى يتردد anayi ni la yansani anhu go yataraddad wa yatamayyaz hak yatamayyaz li sawa yataraddad li sawa that is this word doa doa doko doko o oh, ebu that is no ma doko doko wa ho de ba ka o zo ni jen eh ewa eh, na ka ka ni ele no ni shirku awi ni omori ka ona amerika bidoka ele no ni shirku awi ni ama láyà jùs àwọn kìtà ìlú ọ̀nà mẹ́rin tí ẹ̀tẹ́ lóka ìlànà ṣíríkù àmásáì láyà jùs pẹ̀lú mẹ́rin ẹ̀yìn wà mẹ́yà káàrí àbúdádárí kọ́ láyà tàrọ́ dád ọ́ìdọ̀kọ̀dọ́kọ́ wẹ̀ẹ̀tàmáyàn ákìmáyàn almayit tó wà dákọ̀ọ́ إذا بمعنى الميل عن الحق إذا إذا يدو عياك وزي ما أقول كويكا إذا ọrịa ọzụwọ ahụ anyị dere na arịa ọzụwọ ya ko ẹnyọ lè ní ka ahịa ni alùsùn na wọljam ko nke wọlé ká alùsùn na wọljam ayé bẹ ẹbí alùsùn na wọljam awọ aka wáyé hẹ wáyé hẹ ilé nu múri hẹ hẹ na bẹ àwọ ẹsì kó ìtàn náà wé jama asuhabul hadith. ọkà ṣọ́ọ̀ṣì ọka ashar ìtumọ̀ rẹ̀ nọ ka ọka ashar nazim rahimahullah bi kọ́ọ̀lìhì ọka ọ̀nà tẹ́lùwẹ̀ nọ ọ̀nà tẹ́lá nọ ọ̀nà òṣè òlẹ́mú tẹ̀míyà ìzọ́wàrẹ́ nọ ka ọ̀wẹ̀ka ọka báàfẹ́ ìzọ̀yìn ashar then I indicate. And now you share with uh, the call ya sa'ili ma hewa na hujire ba ka annahu wujji hailaihi su'ad o ka waya asuma na ka wani bitu ọdọ hosi hujire haula malhabi kisa malhaba yawo ibn taimiyya wa akidatihi sai ba kidawo babada anazmahu فبدأ نظمه دوني ما اهانا من ممهدا به ممهدا بمعنى مقدما به التمهيد معنى تقديم ده بريزنت أنا ومشاعرا اما بريزنت أنا ده جزنا هي بالتحقيق للي جديد وعدم التردد Islam made it abide with all the true sense of it. Wàhádà mùtàrọ́dún ọ́dọ̀kọ̀dọ̀kọ̀ wọ́tàmáyùl bí i ọ́yà kẹrẹ̀ dẹ̀. Báná straight ju àkàrẹ̀ talk straight to the point. Gbọ́ ìtọ́kùlá ọ̀kúlù kọ́ọ̀lán ṣẹ̀dídẹ̀. Inshallah ta'ala, àwọn ọ̀rọ̀ náà kọ́ta ni ìdọ́ọ̀lù yára jẹun kẹ́ mẹ́wàá wà dá ẹ́ náà máa máa ẹ bẹ́ẹ̀rì ilé ìmìyàn rẹ̀ máa hà nínú ẹ̀kúnrẹ́ yàrá tó wọ́n níjọ́ náà rẹ̀ tó ọ̀ọ́dọ̀ fry lọ́ọ̀lọ́ káàrọ̀ lọ́ọ̀lọ́ jọ àmàdíyájí bẹ́ẹ̀dì ẹ̀wọ̀n náà ẹni jẹ̀ máa lọ́ọ̀lọ́ fry. ọ̀sùn bẹ́ẹ̀ wọ́n ìkọ́ ọ̀yàn yẹn wẹ́ẹ̀ hùrà náà ló wẹ́nyẹ́ rẹ̀ tọ́ọ̀ يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل آه. سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل اسمع كلام محقق في قوله مع كلام محقق في قوله لا ينفني عنه ولا يتبدل لا ينفني عنه ولا يتبدل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته